ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni gbígbé fún Kristi gbígbé fún Kristi a ó kà láti inú ìwé kọ́rìntì kejì orí ìkarùn ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó sọ pé ó sì ti kú fún gbogbo wọn pé kí àwọn tí ó wà láyé kí ó má ṣe wà láyé fún ara wọn mọ́ bí kò ṣe fún ẹni tí ó kú nítorí wọn tí ó sì ti jíǹde bí ó tilẹ̀ jẹ́ wípé dennis ti gba jésù ní olúwa rẹ̀ a sì máa làkàkà pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ eléyìí tí ó máa ń gbádùn kí ó tó di onígbàgbọ́ ó ti lọ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣọ́ òru ó fi ara rẹ̀ fún ìgbé ayé àdúrà tí ó pọ̀ ó sì ti lọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsìn ìtúsílẹ̀ ṣùgbọ́n eléyìí kò yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà ó rí wípé òun sì jẹ́ ẹrú sí ẹran ara àti sí ẹ̀sìn eléyìí kọ́ lóminú nítorí wípé ó ní òye wípé níwọ̀n ìgbà tí òun bá sì jẹ́ ẹrú fún ẹ̀ṣẹ̀ òun kò lè rìn nínú ẹ̀kúnrẹ́rẹ́ ògo gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ìgbà tí ó lọ fún ìpàgọ́ kan ti àwọn akẹ́kọ̀ọ́ ní ìhà àríwá orílẹ̀-èdè rẹ̀ ní òye tó yẹ nípa ẹ̀kọ́ àgbélébù àti wípé ìgbà yìí gan ni òmìnira rẹ̀ tó bẹ̀rẹ̀ ní àwọn ọ̀pọ̀ oṣù lẹ́yìn ìgbà yìí ó bojú wẹ̀yìn láti wo ayé rẹ̀ ó rántí bí ó ṣe jẹ́ ẹrú fún ẹ̀ṣẹ̀ láti àtẹ̀yìnwá kò sì ní ohunkóhun láti fún Ọlọ́run ju ọpẹ́ lọ ní ọkàn rẹ̀. àgbélébù nítòótọ́ ni àṣírí agbára tó gidi. ìdáhùn ọlọ́run sí ẹran ara òun ni àgbélébù kì í ṣe àwẹ̀ kì í ṣe àdúrà bẹ́ẹ̀ ni kì í ṣe ìtúsílẹ̀ àwọn eléyìí dára wọ́n sì lè mú ọ̀pọ̀lọpọ̀ ojútùú wá nígbà tí onígbàgbọ́ ẹni tí ó ti gbé tó ti gba ìgbé ayé àgbélébù gẹ́gẹ́ bí ìgbé ayé rẹ̀ bá lè àwọn eléyìí fún ìdí yòówù bóyá nítorí wípé àwọn ẹ̀mí èṣù ń pọn lójú tàbí ó ń ṣe àwọn nǹkan lòdì sí ìfẹ́ ara rẹ̀ ṣùgbọ́n nígbà tí a bá ń sọ nípa bíborí ẹran ara àgbélébù ni ojútùú sí ẹ̀kọ́ àgbélébù òun ni eléyìí tí Jésù fúnra rẹ̀ gbé nípa rẹ̀ òun ni ìgbé ayé nípa eléyìí tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbọ́dọ̀ gbé láti borí ipa ìran ara eléyìí tí a ń pè ní ìgbé ayé ádámù jésù olúwa fúnra rẹ̀ kò gbé láti tẹ́ ara rẹ̀ lọ́rùn tàbí láti mú ìfẹ́ ara rẹ̀ ṣẹ a máa gbé àgbélébù rẹ̀ lójoojúmọ́ ó gbé láti tẹ́ bàbá tí ń bẹ ní ọ̀run lọ́rùn ìdí tí jésù ṣe wá sínú ayé yìí ni láti ṣe ìfẹ́ bàbá ó sì lọ sí orí àgbélébù nítorí wípé eléyìí ni ìfẹ́ bàbá onígbàgbọ́ tí ó ń gbé nípa ìgbé ayé yìí ó gbọ́dọ̀ ní òye wípé ní òye òtítọ́ wípé ayé fún òun kò wà láti tẹ́ ara òun lọ́rùn bí kò ṣe láti ṣe ìfẹ́ bàbá wa bàbá tí ń bẹ ní ọ̀run ó gbọ́dọ̀ máa kú sí ara rẹ̀ kí ó sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ọlọ́run ó gbọ́dọ̀ ṣe ara rẹ̀ gbé àgbélébù rẹ̀ lójoojúmọ́ kí ó sì máa tẹ̀lé Jésù ní àtijọ́ tí ẹ bá rí ènìyàn tí ó ń gbé àgbélébù rẹ̀ ó ń gbé ẹjọ́ ikú tí wọ́n ti dá fún un ó ń lọ sí ibi tí wọ́n ti kàn má àgbélébù gbígbé àgbélébù rẹ lójoojúmọ́ túmọ̀ sí wípé kí o gbé ẹjọ́ ikú tí ìwọ ti kára rẹ ti dá fún ẹran ara rẹ o gbọ́dọ̀ máa rán ara rẹ létí lójoojúmọ́ pé ayé yìí kì í ṣe láti tẹ ara rẹ lọ́rùn nísinsìnyí ó jẹ́ láti tẹ ọlọ́run lọ́rùn máa lọ sínú ayé lónìí kí o máa rántí pé. Pe àṣírí agbára tòótọ́ lórí ẹ̀ṣẹ̀ àti lórí ìpa-ìran ara òun ni ìgbé ayé àgbélébù lónìí ṣe àṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run yìí bí a ti kọ́ sínú ìwé Gálátíà orí ìkejì ẹsẹ̀ ogún tó sọ wípé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 eléyìí túmọ̀ sí pé bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Jòhánù kínní orí ìkíní dé orí ìkẹta ẹ máa bá wa kà ìwé kínní ti Jòhánù Jòhánù kínní orí ìkíní ohun tí ó ti wà láti ìṣẹ̀dálẹ̀ ayé ohun tí a ti gbọ́ tí ń ṣe ọ̀rọ̀ ìyè tí a ti fi ojú ara wa rí tí a wò dáradára tí a fi ọwọ́ wa dì mú òun ni à ń sọ fún yín ìyè yìí farahàn a ti rí i a sì ń jẹ́rìí rẹ̀ ìyè àìnípẹ̀kun yìí tí ó wà láti ọ̀dọ̀ baba tí ó ti farahàn fún wa ni àwa ń kéde fún yín ohun tí a ti rí tí a sì ti gbọ́ ni à ń kéde fún yín kí ẹ lè ní ìrẹ́pọ̀ pẹ̀lú wa. Ìrẹ́pọ̀ yìí ni a ní pẹ̀lú Baba àti pẹ̀lú ọmọ rẹ̀ Jésù Kristi. À ń kó àwọn nǹkan wọ̀nyí sí yín kí ayọ̀ wa lè kún. Iṣẹ́ tí ó fi rán wa tí à ń jẹ́ fún yín nìyí pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run kò sí òkùnkùn nínú rẹ̀ rárá. Bí a bá wí pé a ní ìrẹ́pẹ̀ pẹ̀lú rẹ̀ tí a bá ń gbé inú òkùnkùn òpùrọ́ ni wá a kò sì ṣe olóòótọ́ ṣùgbọ́n bí a bá ń gbé inú ìmọ́lẹ̀ bí òun náà ti wà nínú ìmọ́lẹ̀ a ní ìrẹ́pọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ Jésù ọmọ rẹ̀ sì ti wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù kúrò lára wa bí a bá wí pé a kò lẹ́ṣẹ̀ ara wa ni à ń tàn jẹ òtítọ́ kò sì sí nínú wa ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo ni òun yóò wẹ àìṣedéédé gbogbo nù kúrò lára wa bí a bá wí pé àwa kò dẹ́ṣẹ̀ rí a mú ọlọ́run lékèé ọ̀rọ̀ rẹ̀ kò sì sí nínú wa. Jòhánù kínní orí kejì. Ẹ̀yin ọmọ mi, mò ń kọ ìwé yìí sí yín kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Bí ẹnikẹ́ni bá wá dẹ́ṣẹ̀, a ní alágbàwí kan pẹ̀lú bàbá tí ń ṣe jésù kristi olódodo òun fúnra rẹ̀ ní ọ̀nà ìwẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ wa kì í ṣe tiwa nìkan ṣùgbọ́n ti gbogbo ayé pẹ̀lú ọ̀nà tí a fi lè mọ̀ pé a mọ̀ ọlọ́run ni pé bí a bá ń pa àṣẹ rẹ̀ mọ́ òpùrọ̀ ni ẹni tí ó bá wí pé òun mọ̀ ọ́ ṣùgbọ́n tí kò bá máa pa àṣẹ rẹ̀ mọ́ kò sí òtítọ́ nínú olúwa rẹ̀ ó dájú pé ìfẹ́ ọlọ́run ti di pípé nínú ẹnikẹ́ni tí ó bá ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọ̀nà tí a fi mọ̀ pé a wà nínú rẹ̀ nìyí ẹni tí ó bá wí pé òun gbé inú ọlọ́run ní láti máa gbé irú ìgbé ayé tí jésù fúnra rẹ̀ gbé olùfẹ́ kì í ṣe òfin tuntun ni mò ń kọ sí yín òfin àtijọ́ tí ẹ ti ní láti ìbẹ̀rẹ̀ ni òfin àtijọ́ náà ni ọ̀rọ̀ tí ẹ ti gbọ́ ṣùgbọ́n ní ìdàkejì òfin tuntun ni mò ń kọ sí yín èyí tí a rí òtítọ́ rẹ̀ nínú Jésù Kristi àti nínú yín nítorí pé òkùnkùn kọjá lọ ìmọ́lẹ̀ tòótọ́ sì ti ń tàn ẹni tí ó bá wí pé òun wà nínú ìmọ́lẹ̀ tí ó kórìíra arákùnrin rẹ̀ wà nínú òkùnkùn síbẹ̀ ẹni tí ó bá fẹ́ràn arákùnrin rẹ̀ ń gbé inú ìmọ́lẹ̀ ohun ìkọ̀sẹ̀ kò sí nínú olúwa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ wà nínú òkùnkùn kò mọ ibi tí ó ń lọ nítorí òkùnkùn ti fọ́ ọ lójú ẹ̀yin ọmọdé mo ń kọ ìwé yìí sí yín nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ yín jì yín nítorí orúkọ Jésù ẹ̀yin bàbá mo ń kọ ìwé yìí sí yín nítorí pé ẹ ti mọ ẹni tí ó wà láti ìṣẹ̀dálẹ̀ ayé ẹ̀yin ọ̀dọ́mọkùnrin mo ń kọ ìwé yìí sí yín nítorí pé ẹ ti ṣẹ́gun èṣù ẹ̀yin ọmọdé mo kọ ìwé sí yín nítorí pé ẹ ti mọ bàbá ẹ̀yin bàbá mo kọ ìwé sí yín nítorí pé ẹ ti mọ ẹni tí ó wà láti ìṣẹ̀dálẹ̀ ayé ẹ̀yin ọ̀dọ́mọkùnrin mo kọ ìwé sí yín nítorí pé ẹ lágbára ọ̀rọ̀ Ọlọ́run ń gbé inú yín ẹ sì ti ṣẹ́gun èṣù ẹ má fẹ́ràn ayé tàbí àwọn nǹkan ayé ẹni tí ó bá fẹ́ràn ayé kò ní ìfẹ́ sí baba nítorí gbogbo nǹkan tí ó wà nínú ayé ìfẹ́kùfẹ́ ara ìwòkuwò ojú àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé kò wá láti ọ̀dọ̀ baba bí kò ṣe láti inú ayé ayé àti ìfẹ́kùfẹ́ ń kọjá lọ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ ọlọ́run yóò wà títí láé ẹ̀yin ọmọdé àkókò ìkẹyìn nìyí gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ pé alátakò Kristi ń bọ̀ nísinsìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátakò Kristi ti ń yọjú èyí ni a fi mọ̀ pé àkókò ìkẹyìn nìyí ọ̀dọ̀ wa ni wọ́n ti kúrò ṣùgbọ́n wọn kì í ṣe ara wa nítorí bí ó bá jẹ́ pé ara wa ni wọ́n wọn ìbá dúró lọ́dọ̀ wa ṣùgbọ́n kí ó lè wọ̀n dájú pé gbogbo wọn kì í ṣe ara wa ni wọ́n ṣe kúrò lọ́dọ̀ wa. ẹ̀yin ni ẹ̀mí mímọ́ ti fi òróró yàn gbogbo yín sì mọ òtítọ́ kì í ṣe pé ẹ kò mọ òtítọ́ ni mo ṣe kọ ìwé sí yín ṣùgbọ́n nítorí pé ẹ mọ̀ ọ́n ni kò sí irọ́ kankan tí ó lè jáde láti inú òtítọ́ ta ni òpùrọ́ bí ẹni tí ó bá kọ̀ láti gbà pé Jésù ni Mèsáyà olúwa rẹ̀ ni alátakò Kristi tí ó kọ̀ baba àti ọmọ ẹni tí ó bá kọ̀ ọmọ kò ní baba ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́wọ́ ọmọ ní baba pẹ̀lú ẹ̀yin ẹ jẹ́ kí ohun tí ẹ gbọ́ láti ìbẹ̀rẹ̀ máa gbé inú yín bí ohun tí ẹ gbọ́ láti ìbẹ̀rẹ̀ bá ń gbé inú yín ẹ̀yin yóò máa gbé inú ọmọ àti baba ìdérí tí òun fúnra rẹ̀ ṣe fún wa ní ìyè àìnípẹ̀kun mo ń kọ́ nǹkan wọ̀nyí sí yín nípa àwọn kan tí wọ́n ń tàn yín jẹ ẹ jẹ́ kí òróró tí Jésù ta sí yín lórí máa gbé inú yín ẹ kò sì nílò ẹnikẹ́ni láti máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òróró rẹ̀ nínú yín ti ń kọ́ yín nípa ohun gbogbo òtítọ́ ni kì í ṣe irọ́ ẹ máa gbé inú rẹ̀ bí ó ti kọ yín ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin ọmọ ẹ máa gbé inú rẹ̀ kí a lè ní ìgboyà nígbà tí ó bá farahàn kí ojú má bàa tì wá láti wá síwájú rẹ̀ nígbà tí ó bá dé bí ẹ bá mọ̀ pé olódodo ni ẹ mọ̀ pé gbogbo ẹni tí ó bá ń ṣe òdodo ni ọmọ rẹ̀. Jòhánù kínní orí kẹta ẹ wo irúfẹ́ tí baba fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ gan-an ni a sì jẹ́ nítorí náà ayé kò mọ̀ wá nítorí wọn kò mọ̀ ọlọ́run olùfẹ́ nísinsìnyí ọmọ ọlọ́run ni wá ohun tí a ó dà kò tí ì hàn sí wa a mọ̀ pé nígbà tí jésù kristi bá yọ bí ó ti rí ni àwa náà yóò rí nítorí a ó rí i gẹ́gẹ́ bí ó ti rí gbogbo ẹni tí ó bá ní ìrètí yìí nínú Jésù yóò wẹ ara rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí Jésù fúnra rẹ̀ ti jẹ́ mímọ́ gbogbo ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ń rú òfin nítorí rírú òfin ni ẹ̀ṣẹ̀ ẹ sì mọ̀ pé Jésù wá láti kó ẹ̀ṣẹ̀ lọ bí ó tilẹ̀ jẹ́ pé òun alára kò dá ẹyọ ẹ̀ṣẹ̀ kan gbogbo ẹni tí ó bá ń gbé inú rẹ̀ kò ní máa dẹ́ṣẹ̀ ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ kò ì tí ì rí i kò sì tí ì mọ̀ ọ́n. ẹ̀yin ọmọdé ẹ má jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ ẹnikẹ́ni tí ó bá ń ṣe òdodo ni olódodo bí jésù ti jẹ́ olódodo ẹnikẹ́ni tí ó bá ń hùwà ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ èṣù ni ó ti wá nítorí láti ìṣẹ̀dálẹ̀ ayé ni èṣù ti ń dẹ́ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe wá kí ó lè pa àwọn iṣẹ́ èṣù gbogbo ẹni tí a bí láti ọ̀dọ̀ ọlọ́run kò ní máa dẹ́ṣẹ̀ nítorí irú ọmọ ọlọ́run yóò máa gbé inú olúwa rẹ̀ nítorí náà kò ní máa dẹ́ṣẹ̀ nítorí a bí láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀nà tí a fi lè mọ àwọn ọmọ ọlọ́run yàtọ̀ sí àwọn ọmọ èṣù nìyí gbogbo ẹni tí kò bá ṣe iṣẹ́ òdodo tí kò sì fẹ́ràn arákùnrin rẹ̀ kò wá láti ọ̀dọ̀ ọlọ́run nítorí èyí ni iṣẹ́ tí ẹ ti gbọ́ láti ìbẹ̀rẹ̀ pé kí a fẹ́ràn ara wa kí a má dàbí káínì tí ó wá láti ọ̀dọ̀ èṣù tí ó pa arákùnrin rẹ̀ kí ló dé tí ó fi pa á nítorí iṣẹ́ tirẹ̀ burú ṣùgbọ́n ti arákùnrin rẹ̀ dára ẹ má jẹ́ kí ẹnu yà yín bí ayé bá kórìíra yín àwa mọ̀ pé a ti rékọjá láti inú ikú sí inú ìyè nítorí a fẹ́ràn àwọn arákùnrin ẹni tí kò bá ní ìfẹ́ wà nínú ikú apànìyàn ni ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ ẹ sì ti mọ̀ pé kò sí apànìyàn kan tí ìyè àìnípẹ̀kun gbé inú rẹ̀ ọ̀nà tí a fi mọ ìfẹ́ nìyí pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa nítorí náà ó yẹ kí àwa náà fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará bí ẹnìkan bá ní dúkìá ayé yìí tí ó rí arákùnrin rẹ̀ tí ó ṣe aláìní tí kò ṣàánú rẹ̀ a ṣe lè wí pé ìfẹ́ Ọlọ́run gbé inú irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin ọmọdé ẹ má jẹ́ kí ìfẹ́ wa jẹ́ ti ọ̀rọ̀ ẹnu tàbí ti èdè lásán ṣùgbọ́n kí ó jẹ́ ti ìwà àti ti òtítọ́ ọ̀nà tí a ó fi mọ̀ pé a jẹ́ ẹni òtítọ́ nìyí níwájú ọlọ́run pàápàá ọkàn wa yóò balẹ̀ bí ọkàn wa bá ti lè dá wa lẹ́bi kí a rántí pé ọlọ́run tóbi ju ọkàn wa lọ ó sì mọ ohun gbogbo olùfẹ́ bí ọkàn wa kò bá dá wa lẹ́bi a ní ìgboyà níwájú ọlọ́run à ń rí ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ rẹ̀ gbà nítorí pé à ń pa àṣẹ rẹ̀ mọ́ a sì ń ṣe ohun tí ó dára lójú rẹ̀ àṣẹ rẹ̀ nìyí pé kí a gba orúkọ ọmọ rẹ̀ jésù kristi gbọ́ kí a sì fẹ́ràn ẹnì wa gẹ́gẹ́ bí jésù ti fi àṣẹ fún wa ẹni tí ó bá ń pa òfin ọlọ́run mọ́ ń gbé inú ọlọ́run ọlọ́run náà ń gbé inú irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà tí a fi mọ̀ pé ọlọ́run ń gbé inú wa ni nípa ẹ̀mí tí ó ti fi fún wa. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.